وبركاته dá ọpẹ́ fún Ọlọ́run àti tọrọ ìkẹ́ ìgẹ́ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run tí ó tún ṣe ní ọrùn fún wa ní alẹ́ tìní tí ó tún jẹ́ kí alẹ́ kí tàràwí ìkàlẹ́ tìní ọlọ́run kọ́ mọ́sá gba ní ìjọsìn fún wa àtàwọn yìí tá a ti ń kí àtàwọn yìí tó tún kú tá a máa kí kọ́ lọ́run kó gba ní ìjọsìn fún wa. ìkẹ́ ìjọ kọ́ máa bá ànábì kọ́ máa bá àwọn ará ilé kọ́ máa bá àwọn sọ́ọ́bà tó gbọ́n tóbi dáadáa sílẹ̀ ànábì tó fi jẹ́ gbọ́n ẹ̀rẹ̀kẹ́ àmì gbogbo àwọn olùkọ́ wa pátá ọ̀nà bá ṣe dáadáa fún àwọn òbí tó bí wá ìdùnnú gbogbo gbà kí wa ṣe fún wa ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ eléyìí tí a kà láàárọ̀ ká má gbàgbé ibi tí ànábì ti ń sọ fún wa ìpàtàkì àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn lẹ́yìn ìgbà tí ìtọ́jú ọ̀ranyàn bá pàtàkì lẹ́mìí wa tá a bá ṣe bó ti yẹ ká ṣe lẹ́yìn ìgbà yẹn lóhùn ó tún wo èyí tó bá jẹ́ ènì tá a bá fi lé ìbẹ̀rẹ̀ àdìsí ta kà fúnra aláwọ̀ tó ànábì sọ fún wa pé abdul siyam bada ramadan pé ààwẹ̀ tó kún lọ́lá jù téèyàn máa ń gbà lẹ́yìn Ramadan ẹ̀rí bọ́ọ̀rọ̀ yẹn sì wá wá pé lẹ́yìn Ramadan ó túmọ̀ sí pé Ramadan làkọ́kọ́ ọ̀ràn èèyàn ni téèyàn bá gbà tán àwọn ààwẹ̀ mi téèyàn tó máa ń gbà lẹ́yìn rẹ̀ òun náà ni kíni o Shahrullahil Muharram oṣù Muharram dọ́jú oṣù alákọ̀ọ́kọ́ ń lò sọ mùsùlùmí téèyàn bá lè gba ààwẹ̀ púpọ̀ ńbẹ dáadáa ńbẹ ìyẹn oṣù alákọ̀ọ́kọ́ aṣọ fúnra aláwọ̀ kóṣù kẹsàn-án la wáyé lẹ́yìn rẹ̀ ṣàwálì ó tẹ̀lé oṣù kẹwàá oṣù kẹwàá oṣù kọkànlá tòlù kọ́ádà oṣù kejìlá òun náà ni tòlù hijja lẹ́yìn ẹ̀lú ẹ̀sùn wa kan muharram lẹ́yìn bẹ́ẹ̀ ànábì tó tẹ̀síwájú pé afdol salat bada alifarido ẹni pé irun tó tún lọ́lá jù tá a máa kí lẹ́yìn ọ̀ràn yẹn níbẹ̀ òun náà rí pé ó tún ti kíni síwájú ó tún ti àwọn irun ọ̀ràn yẹn síwájú eléyìí fi hàn yí pé àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn ló gbọ́dọ̀ kọ́kọ́ pàtàkì lẹ́mìí wa a gbọ́dọ̀ mójútó àwọn ọ̀ràn yẹn wa dáadáa onímọ̀ bí jọni lójú àbí máa ṣe ni lè mà lọ́dọ̀ àwọn tó bá jẹ́ onímọ̀ nípa àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tẹ́nìkan wà pé òun jókòó lẹ̀ òun ṣàdúrà látàlẹ́ àbí òun ti jí látago kan òru ó wá di bíi aago márùn-ún ó wá lóun lọ sùn ṣubú yìí ń kọ́ yọlọmọlọ tó bá di bíi aago mẹ́jọ àbí aago mẹ́wàá tó bá jí ní ọ̀sẹ̀ wọn wá kí ṣubú yìí eléyìí kò púpọ̀ àbẹ́nìkan ó pe ìhun lọ tàájùdí lóru ìgbà tó ń wá lọ tàájùdí lóru ìgbà táwọn wá dé àwọn dé bíi fọ́ọ̀ lọ́ bá sùn lọ gbogbo tààjù ti tọ́ ọlọ́run ọlọ́run ò béèrè léhùn lọ́wọ́ rẹ̀ èyí tí ó bí ọ́ ní irun tó jẹ́ ọ̀ràn yàn lẹ́yìn ìgbà tẹ́yìn bá wá ṣe tó jẹ́ ọ̀ràn tán òun lè yóò tó wá fi náfìlà lé lọ́wọ́ àṣọ fún wa pé ní táwọn èèyàn wa bá dúró dáadáa o irun tẹ́yìn tó máa kí tuntun lọ́lá òun náà ni kéèyàn ò ṣe náfìlà lóru kéèyàn ò jí lóru kò ṣe náfìlà fọlọ́run a ṣàlàyé fúnra wa pé eléyìí ìdégbà wo la máa ṣe náfìlà òru dìde bíi ọwọ́ ọ̀dájí dìde àsìkò tá a máa ń jẹ sàárì ìdájí yẹn lọ bá àrùn jù bí aago mẹ́rin àwọn àsìkò tí náfìlà bá àrùn jù nìyẹn gẹ́gẹ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam bó ti júwe fún àánú àwọn àdìsí ní. àdìsí àwọn abẹ́ka lálẹ́ yìí òun oògùn púpọ̀ ṣùgbọ́n àǹfààní tó pọ̀ wà bí òun náà. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من تاب قبل أن تطلع الشمس من مغربها táàbà lọ́hù àlè. àdìsí yìí fẹ́ jẹ́ ká mọ ìpàtàkì kẹ́rú ọmọ tọrọ àforíjìn síwájú ọlọ́run ẹ̀rí pa ti kàkà náà sẹ́yìn tóun náà ń sọ fún wa pé kẹ́rú ọ̀pá àwọn àwa tí ọ̀dà ti ń bẹ lọ́wọ́ ẹ̀tì inú ọlọ́run ọba máa dùn ní pé ẹrú mi ó túbà torí pé fẹ́ dáadáa fún gbogbo wa àṣàlàyé ilé ìṣáájú irú èyí tó jọ bẹ́ẹ̀ náà làdí sáà níbi sallallahu alaihi tó sọ fún wa pé man taaba ṣùgbọ́n eléyìí ń túmọ̀ sí wípé èèyàn máa fi ìpa ìwà ẹ̀ṣẹ̀ tì ìsẹ́ríkòmí ìwà àbàjẹ́ èèyàn máa fi dọ̀la pé tó máa ti ṣe lónìí èmi ṣe mọ́ lọ́la tó máa ti ṣe ìgbà tó ń rántí ọlọ́run náà ni kò filẹ̀ tó bá ti filẹ̀ ọlọ́run bá rí ti ọlá ọlọ́dẹ àti foríjì hàn ilé ìlànà ibi sọ̀rọ̀ pé máa ń tábà kọ́bla à ń tẹ́tùlù àṣàǹsì min magribiha gbogbo ẹni tó bá lọ lè túbá kó tó di ìgbà tí òòrùn ọ̀yọ́ ní ibùwọ̀ rẹ̀ táàbà lọ́wọ́ àlè ọlọ́run ọba àlè kí gba bá rẹ̀ ìta àmà gbọ́yé mọ̀ fún mùtí àdídì náà tóun bá ti sẹ́ yọ níbi títí ń wọ̀ ọlọ́run ò ní bá ẹrú náà àwọn léyìí pé tó bá wá rí bẹ́ẹ̀ ni tí wọ́n wàá bá mu ìyẹn làdísì mi tó wá sọ wípé ní ọlọ́run ọmọ gba bá ẹrú máa lámì yóò gárùgẹ̀rù ìyẹn ni wípé lókùngbà tí tí ò tí ì máa pọ́ kàákú ṣùgbọ́n gbà téèyàn ti fi ń pọ́ kàákú àbí nǹkan tí fi ń ṣe ọlọ́run ọba àní kò wúlò lára ẹ̀ má ọ̀sà pẹ̀tọ́ mọ̀ wá tu bàbá yìí nígbà tí n tó fi ń ṣe ọlọ́run ò wúlò mọ́ ọlọ́run ò ní gbarú tuntun bá bẹ́ẹ̀ o nígbà tí n tó fi ń ṣe ọlọ́run òní tí sì ń ṣiṣẹ́ tí ń wúlò fún ọgbà ọlọ́run ọba àdìpẹ́ láfẹ́ kó o túbá kọ́ ọ mọ́ fi nǹkan yẹn ṣaburú yẹn mọ́ kọ́ wá túbá sọ́dọ̀ ọlọ́run gbọ́ ọlọ́run ọba àdìpẹ́ lọ́gbà tuntun bá wa torí ìdílé yìí gbogbo àwọn tí ọba dáa téèyàn bá ń ṣe kéèyàn tètè pàátì kó tó dìgbà tí èèyàn ọmọ wa sọ pé òun túbá tọ́lọ́run ò fi wá nígbà tútúbá yẹn mọ́ ẹ̀yin náà wo fìràwọ̀n ẹ rí i pé fìràwọ̀n náà padà sọ pé òun túbá ṣùgbọ́n gbà tí ń túbá sí kò wúlò mọ́kọ̀ bá mọ́ nígbà tó rí kú ìgbà wọn ni wá ń pé òun túbá òun gbà pọ́ kan ṣo lọ́lọ́run ọlọ́run ni eléyìí ò wúlò mọ́ ìgbàgbọ́ rẹ̀ òun ò wúlò mọ́ ó ti kọjá torí ìdí eléyìí kí ẹrù ó tó bọ́ rí kó tó di pé ń kálukú wa náà tó pa àkókò mọ̀gbà tí ó yá àbẹ̀lẹ̀ òun kọ́lọ́n kó ti ká lu ẹ̀mí gbogbo láyé kó sì yẹ ká sin ọlọ́run ọba pẹ́ bẹ̀rẹ̀ àmọ́ ti yá arahamu rahmin ṣùgbọ́n wa náà ká má fi kíni o ká má fi ìgbàgbọ́ wa bí àwọn abẹ́ àti máa ń sọ ní èdè wípé ká má fi dọ́la ìyẹn ni pé ìtúbà wa káwa náà ká má fi dá ọ̀la ká má fi dọ̀tún la bá a ti rántí yìí náà ni wípé tọ̀ gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ tèmi náà mà torí pé kùnkùn ò ní kùn kò nínú ọmọ màánú bá a ti máa ń sọ ló ń kálukú náà láti ìsìn lọ tó bá sì tọrọ àforíjìn ọlọ́run lòun ṣe tán àti foríjìn wa àbẹ̀lẹ̀ bàtà lánà àwọn ẹgbẹ́ tó ń kálukú wa náà kù sí kí ọlọ́run kó tún gbogbo wa ṣe bẹ̀rẹ̀mọ̀tì ìyá arahamu rahman wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa asahabihi wa sallim wasalaamu alaykum wa rahmatulah.